okó okó okó okó means penis okó means penis olùkọ́ fi àwòrán okó hàn wá olùkọ́ fi àwòrán okó hàn wá